Ma wo ni si on. Ro to fe se. Oni mo ni ko se riaza re bayi. So ti gbo. To ba ti se dada, a gbe ni o. O ya so nkan ti mo ni o so. Lo ya. E dakun e wọ́n ti mọ̀ pé lẹ́ṣẹ̀ làwọn. Eh, eh, ṣùgbọ́n wọn á fi action sí lọ́ọ̀yà ẹ dákun ẹ dáríjì dáàdì mi àti mọ́mì mi wọ́n ti mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ làwọn. yes. tani ọ̀wẹ́ tó wà bẹ̀ wájà o wájà o. ah <laughs> ẹ rí wọn. ọmọ pọ̀ bí ọ̀sán bọ́. kí ló tún ṣẹlẹ̀? Ah, kí ló tún dé? kó lọ gbé àga wa náà. kí ló dé? ẹ dákun. kí ló ẹni sùn kí ló ṣẹlẹ̀? ẹ dákun. ẹ ẹ ẹ kí ló ṣẹlẹ̀? ẹ dákun. Hmm. ẹ dákun. ẹ̀yin ṣàjókòó tì í ẹ jókòó tì í ẹ jókòó tì í. ẹ wo ọmọ kọlọmọ yìí o wọ́n ìwọ́n máa lọ tiẹ̀ wọ́n máa lọ máa wo ajá yẹn lọ fúnfún lóúnjẹ o mọ́ tùkalẹ̀ o sọ ọmọ lélẹ̀ ọmọ lásán ìkejì ajá ń lọmọ yìí ó fojú mi hàn mẹ́wàá ó fojú mi hàn mọ̀bó ọmọ lásán ìkejì sẹ́yìn lẹ́sọ́ ní dààmú lọ́rọ̀ àbí dààmú bolópera rẹ̀ sọ ní dààmú Ìlọrin òun ló sọ pé òun lẹ ẹ̀yin lẹ fóun ní dààmú Ìlọrin. ẹ ń gbọ́ ta ló fún dààmú Ìlọrin ń gbọ́ èèmọ̀ fún dààmú Ìlọrin. fáìdá sọ́gà kọ́ ló fún ẹ dààmú Ìlọrin ṣebí tó sọ fún mi lẹ́nu ah! tó sọ fún mi ni. ẹ wo òun ló sọ pé àwọn ọlọ́bẹ̀ ìlà ní kí ló fẹ́ máa jẹ́ inú fíìmù o ó ní a ah, ó wú òun láti máa jẹ́ ìdààmú Ìlọrin a dẹ̀ lọ́mọ lójú kíkìkìkì lọ́mọ àlè yìí ó yọjú sí mi. Ah! ó yọ àpólà sí mi tó tún yọ àpólà sí ọmọ mi. fáìdá ah! ó yọ gìtọ̀ gẹ́ ẹ̀ ó tún gbéṣe lédè ta fáìdá. Eh, eh. bó ṣe máa ṣe lẹ́nu. ee eh, ó ti fẹ́ nà mí lọ́jọ́ kan ó ní ó ní róòlù kan fún òun ni òun lòún pírátìsì lára mi. Ah! ọmọ burúkú lọmọ yìí ọmọ lásán ìkejì ajá ni àwọn alábẹ̀rẹ̀ pé àwọn wo ló wù láti máa kọ́ ṣe ó dẹ̀ ló wù òun fúnkẹ́ akíndélé ẹni àwọn obì tí fúnkẹ́ akíndélé tó bá tẹ̀yìn lónìí ó bá dé bábábábábábá ó ti di olóṣèlú àyèmọ̀kù ẹ̀rọ mi tó bá dé ẹwà àwọn obìnrin yẹn tó yí tó yí tó yí òjò dáramọ́lá ẹ̀wọ̀ gbogbo wọn bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ sọ fún nídìí iṣẹ́ tó wọ́n fi ṣe rere tó wọ́n fi ṣe nǹkan dáadáa àwọn táwọn ẹni sọ́ọ̀dì ni ibi táwọn aṣọ táwọn bá dé dé níbí ẹ́ mú ló bá wa débi bíi ló bá wa débi bíi ara mọ́tò akọ́lé alọ́lọ́ òyìnbó ọmọ tó yọgi sí ó lọ́lọ́ òyìnbó ẹ wá béèrè lọ́wọ́ rẹ̀ bó ṣe wà ẹni sọ ti ṣetán ẹni sọ ti ṣetán. wojú mi ó máa lè sọ ìṣetán àbọ̀ ìṣetán sọ̀rọ̀ ni. ó ti tán gbámi gbámi sẹ́ni bọ́ ṣe bọ́ ṣe forí bọ́ ṣe forí jánu yẹn tó a bá lọ ṣe òwúrẹ́ bíbí wèrè òsì ọ máa tú ajá kalẹ̀ sí ẹni wàá ló gbé bóyá sí lábẹ́tẹ̀ wàá ló gbé bóyá sí lábẹ́tẹ̀ ni ajá gbó yóò jọ kutukutu ẹ dákun mo rí pé makeup ṣe. àwa la ló gé ìdí àpẹ la ti wá àwa la lo géńdìlé wa agbo sì là ń tà agbo nìyá mi fi lé wa lọ́wọ́ ló fi lé yín lọ́wọ́ mo wá ní kò ó ṣeré orí ìtàgé kó máa ṣe. kó máa ṣe ṣé ó ti ṣe tán. ó ti ṣe tán. ọgbọ́n sọ ti ṣe tán a máa fi ọdún kan wá máa tàgbò wá di ah nígbà tàgbò nu fíìmù ìdààmú Ìlọrin alágbo. Ah. ọmọ àlè ni níbo tó ti rí. orúkọ gidi ni Saida. Saida lórúkọ rẹ. ọ̀dà afẹ́ mọ̀ bóyá o ti ṣe tán ó yá dìde àǹtí rẹ ni ó yá kí fún bí wèrè. kí fún. Fáìdá. ó yá kí fún. Fáìdá. àti kí ló bá ṣe yín gan kí ló bá ṣe yín lọ́wọ́ ẹ wá síbi iṣẹ́ ìṣèrè ní kí ló. bẹ́ẹ̀ ni ó lọ ẹ̀dá pọ́tò ẹ láyé ò sí ẹ̀ ń fọ́ ìdá mo ń jọ́sẹ̀ mọ́lẹ̀ ò ojú ò mọ́ra ó kò sí pàmò fọ́ ìdá fọ́ ìdá ò sì gbọ́ mi. sọta ah, ẹ tó lọ ti ṣetán ló fẹ́ náà ti rẹ̀ wù ẹ wo yóò tó bá ti ṣetán. ọ̀gá wa ó ti ṣetán. àtẹ̀jọ́ tó bá ti ṣetán ni kó máa bọ̀. ó ti ṣetán ẹ dákun. ẹ wo ẹ bọ́ tanu lé mi. ọ̀gá ẹ dákun. ẹ wo máa tú ayé bíkọ́.